Community Development Text 1. Nígbà tí ọmọ Peace Corps tí ó bá fẹ́ wá ọ̀nà láti tún agbègbè kan ṣe pàápàá jùlọ láti gbẹ́ kànga ohun kìnkìnní tí yóò kọ́kọ́ ṣe ni pé yóò lọ sọ́dọ̀ baálẹ̀ tàbí oníwàásù àwọn wọ̀nyí ni yóò kọ́kọ́ bá sọ̀rọ̀ láti sọ wípé n tí mo fẹ́ nìyí fún ìdàgbàsókè ìlú yín lẹ́yìn náà yóò sọ àwọn àléébù tó wà nínú omi tí kò dára àwọn àìsàn tí omi wọ̀nyí máa ń fà àti wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kékeré àti àgbàlagbà ní ń kú lọ́jọ́ àìpé nítorí omi tí kò dára. Questions on Community Development Text one. Bí ọmọọṣẹ́ PSCOP bá fẹ́ ṣe ètò láti gbẹ́ kànga sí agbègbè kan, kí ni ohun kìíní tí yóò kọ́kọ́ ṣe? Kí ni yóò kọ́kọ́ sọ fún àwọn tí ó lọ láti bá sọ̀rọ̀? kí ni àwọn ohun tí ó sọ nípa àléébù tí ó wà nínú omi tí kò dára? Community Development Text Two. Nígbà tí ọmọọṣẹ́ Peace Corps tó bá fẹ́ gba ìmọ̀ràn pé báwo ni àwọn aráàlú kan ṣe lè gbé dáradára pàápàá jùlọ báwo ni wọ́n ṣe lè ní omi tí yóò dára yóò pe baálẹ̀ tàbí oníwàásù jọ yóò sì sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó ń kú nítorí pé wọn kò lómi dáradára lẹ́yìn náà yóò gbà wọ́n níyànjú báwo ni wọ́n ṣe lè gbẹ́ kànga báwo ni wọ́n ṣe lè lò ó báwo ni oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ó lè mú àlàáfíà bá ìlú yóò dé fún ìlú náà àwọn ọba àti àwọn ìjòyè wọn yóò sì gba ìmọ̀ràn rẹ̀ tọwọ́tọwọ́. Questions on Community Development Text two Kí ni ohun tí ọmọọṣẹ́ Peace Corps yóò kọ́kọ́ ṣe? bí ó bá fẹ́ gba àwọn ará ìlú kan ní ìmọ̀ràn bí wọ́n ti ṣe lè ní omi tí ó dára ìyànjú wo ni yóò gba àwọn ará ìlú náà kí ni ohun tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí kò ní omi tí ó dára báwo ni ọba àti àwọn ìjòyè yóò ti ṣe gba ìmọ̀ràn tí ọmọọṣẹ́ piscop yìí fún wọn. community development Text three. bí ọmọ peace corps tó bá fẹ́ wá ọ̀nà láti mú àlàáfíà wá sí ìlú pàápàá jùlọ láti gbẹ́ kànga yóò kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ baálẹ̀ tàbí oníwàásù yóò bá wọn sọ nípa àléébù tó wà nípa mímu omi tí kò dára bí ìwọ̀nyí ṣe mú ikú àti oríṣiríṣi àrùn wá lẹ́yìn náà yóò sọ fún wọn báwo ni wọn yóò ṣe gbẹ́ yìí báwo ni wọn yóò ṣe mọ odi yí ká tí àwọn ẹranko bí ewúrẹ́ tàbí àgùntàn kò fi ní lè máa yàgbẹ́ sẹ́bàá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn inú wọn yóò dùn láti rí eléyìí nítorí pé wọ́n fẹ́ láti gbé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Questions on community development text three. Àwọn wo ni ọmọ Sepiscop yóò kọ́kọ́ bá dá ìmọ̀ràn bí ó bá ń fẹ́ láti mú àǹfààní wá sí ìlú kan? Kí ni ohun tí yóò sọ fún wọn nípa mímu omi tí kò dára Kí ni àwọn ohun tí yóò sọ fún wọn nípa kànga gbígbẹ́? Nítorí kíni inú wọn yóò fi dùn láti ní omi tí ó dára.